محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله حدثنا محمد بن كثير قال حدثنا سفيان عن عطاء بن الثائب عن أبيه عن عبد الله بن عمرو قال جاء رجل إلى النبي صلى الله عليه وآله وسلم فقال جئت أبايعك على الهجرة وتركت أبوي يبكيان قال ارجع إليهما فأضحكهما كما أبكيتهما بواي يجيك بواكا ليت إمام البخاري ثم lábẹ́ àkọlé pé ká gbọ́rọ̀ sáwọn òbí wa méjèèjì lẹ́nu lópin ìgbà tí ń tá a ṣe tá a fi jẹ́ni tó ń gbọ́rọ̀ sí wọn lẹ́nu ìgbà tí jẹ́sẹ̀ nítorí pé tó bá jẹ́sẹ̀ talátara títẹ̀lé wọn sẹ̀ Allah ah bóbi ṣe tóbi tóyún bọ́rọ̀ wọn ṣe bàbàrà tóun àti bọ́lọ̀ ṣe pa wá láṣẹ ká máa ṣe dáadáa sí wọn tóun ó gbọ́dọ̀ mú kí mùsùlùmí gidi kọ́ wá tìtorí tiwọn kọ́ fagbọn ọlọ́run ọba ya kọ́ sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa nítorí pé ọlọ́run tóbi ju gbogbo èèyàn lọ ọlọ́run lẹ́lẹ́dàá gbogbo wa ọlọ́run ló ní wa ló là àwọn òbí wa a gbọ́dọ̀ tìtorí pé a fẹ́ ṣe àwọn òbí wa káwá sẹ́lọ̀ nítorí pé nínú ọ̀sẹ̀ òbí rẹ̀ àti ó ti torí tòbí rẹ̀ sẹ́lọ̀n ṣíṣe ọlọ́run ó tóbi ó kọjá gbogbo sísọ nítorí pé ṣíṣe lẹ̀ṣẹ̀ máa ń tóbi bẹ́ẹ̀ ni tí àṣẹ̀ṣí bá ti ṣe tóbi tó Allahu akbar ọlọ́run ló tóbi ju gbogbo nǹkan lọ so ẹ̀sìn Islam ti sọ ó fi yé wa pé innama at-ta'atu bil ma'ruf ìgbọ́rọ̀ sí ni lẹ́nu ó lòdì wọn ò gbọ́dọ̀ tayọ pé àti torí rẹ̀ sẹ́lọ̀ sọ́rọ́ ìlàdí tí mi ti ẹ̀sìn làmọ́lẹ̀ ìlà ta'ata li makhluqin fi ma'siyati al-khaliq ayé ògbà wa láti gbọ́rọ̀ sí ẹ̀dọ́ lọ́nkàn lẹ́nu tẹ̀lé tiẹ̀ ní ìtẹ̀lé tẹni tí ó mú ní sẹ́lọ̀ ẹ̀gbà wa eléyìí eléyìí tí imaamu Bukhari tó mú wá níbí ó jẹ́ ìgbà wa kan eléyìí tí imaamu Ahmad rahimahullah tó náà gbé jáde nínú musnad rẹ̀ tó wọ́n ní wọn látọ̀dọ̀ Abdullah ibn Amr ibn al-As radiyallahu anhuma ó jaa rajulun ila an sallallahu alayhi wa alihi wa sallam faqala ọkùnrin kan wá sọ́dọ̀ ànábì wa kí àti ọlọ́lọ́run kó máa bá ó wá sọ pé láì fàsìkò ṣòfò kó ṣe déta ìdè ó ní jitu ubayi'uka 'ala al-hijra mo wá láti wá fi àtìlẹ́yìn mi hàn sí ọ pé mi náà sípò kúrò ní Mẹ́kà lọ sí Mẹdínà ṣùgbọ́n sísọ eléyìí òun ló ṣòro torí bó ti ṣe jáde lẹ́nu mi tàì jáde lẹ́nu mi ẹkún ni àwọn òbí mi méjèèjì bú sí nítorí pé ọmọ lọ́wọ́ òbí ó ga púpọ̀ ọmọ lọ́wọ́ òbí ó ga púpọ̀ pàápàá jùlọ tó bá ti dájú pé àwọn òbí yẹn ti dàgbà àwọn òbí yẹn ṣe ń bùkátà ọmọ yẹn nínú ọ̀pọ̀lọpọ̀ nǹkan eléyìí tí wọ́n bá fẹ́ ṣe. kò ní wù wọn rárá pé kọ́ mo sáwọn ohun yòówù ó tiẹ̀ lè jẹ́ ní tó lè fẹ́ mọ́ máa jìnnà sáwọn òbí òun àwọn òbí òun nífẹ̀ẹ́ torí ló fà á ló fi jẹ́ pé ọ̀pọ̀ àìmọye èèyàn ló máa ń ríṣẹ́ ní iṣẹ́ tó ṣe kó lówó ibi tó jìnnà síbi táwọn òbí rẹ̀ wà táwọn òbí ọ sọ pé àwọn ò faramakọ́ lọ sí sẹ́wọ̀n kò ní jẹ́ ìdùnnú àwọn ike kọ́ mọ́ wà níbi ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ ọmọbìnrin ló máa ń rọ́kọ ní ìlú òkèèrè tó jìnnà sí ìlú tiwọn táwọn òbí ọ fún ọmọ pé gbọ́ ẹnikẹ́ni ọba rí fẹ́ ọ tí ò bá ti jẹ́ ọmọ agbègbè wa nítòsí wa ń bì gbàgbé ẹ̀ á lè fi ọ́ fún un nítorí pé ọmọ ẹni kì í dáa ká rẹ níbi nǹkan púpọ̀. eléyìí tí àwọn ò lè dá sí má sẹ́gbà ti dàgbà yẹn sì para rẹ̀ kọ́ lọ́wọ́ bó tó pa àsàmà sílé ayé náà kó tó di kọjọ kúdé tó a sì máa ń pín ẹ bá ń ṣe ẹ bá ń ṣe tá à ń bá ń sọ fọmọ ọlọ́mọ tí wọ́n sì ń bá tí wọ́n bá sì ń bá wa ṣe wọ́n ti jú wa ni o wọ́n ti jú wa ni nítorí pé ọjọ́ ń bọ̀ tí ọmọ ọlọ́mọ sọ yìí pé ẹ̀yin náà pọ̀ máa yin aránṣẹ́ tètè rí tètè pé àpéyìn bàbá àpéyìn màmá ṣé ń dá bàbá tèmi mà ní àbí ń dá yá mi mà so kò lè dàbí ọmọ tẹ̀yìn bì torí pé ọmọ tẹ̀yìn bì yẹn kò ní fẹ́ kí aburú ṣe yín kò ní fẹ́ ká pé àwọn kankan bẹ́ẹ̀ nínú tó lè mú kí gbèsè ayé yín kó dé rọrùn ṣùgbọ́n tó ti pẹ́ lágbára láti lè dá ṣe. kó wá jẹ́ pé àìní lè dá sí ní wọ́n á mú kí gbèsè ayé yín kó bọ́ sínú wàhálà àbí ìpọ́njú kan ọmọdé tí a bí nínú òní kódà kó ti wà lé ọkọ lẹ́ẹ̀kan láàrè nídàkúrekú yóò tètè máa yọjú sí pápápá láti máa ń ṣe àwọn nǹkan tí máa ń bùkátà pé lọ́wọ́ nípa rẹ̀. àmọ́ ọmọ tó bá fẹ́ fẹ́ ru ọmọ báwọn tí ò bìlà tí ò tó ń sì jẹ́ ará àdálẹ̀ tó dínà wọ́n lè máa gbé ìborùn kan máa gbé fìlà pé àwọn òbí wọn àwọn òbí ọmọ yẹn ò lágbọ́yé nì ẹ́ àwọn sọ pé màá lú wọn ẹ́ ọmọ agbègbè wọn làwọn lè fi fún kẹ́ máa wo àwọn olódo yẹn kò ní mọ̀ pò ń gan lò pé nítorí pé táwọn òbí yẹn ń wò pé ṣe pé àwọn ò fi fún ẹni tí ó bá fẹ́ fẹ́ ṣùgbọ́n àwọn náà ro tiwọn náà máa tọmọ yẹn pé ẹni tí òun gbé lọ jìnnàjìnnà tí ó fi jẹ́ pé yóò láǹfààní láti tún máa kún àwọn lọ́wọ́ níbi àti ṣe àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú sísọ̀gbésí ayé àwọn di rọrùn iná làwọn ọmọ ọ̀fẹ́ torí ẹ̀ bẹ́ẹ̀ náà ó fẹ́ ṣe òun sì sọ àwọn òbí òun ṣùgbọ́n ẹkún ni àwọn òbí yìí ni wọ́n bú ṣe pé omi ẹkún pọ̀ lójú àgbàlagbà tó fẹ́ gbọ́n sí tí máa ń sèyàn tí máa ń mú yàn lómi láàmú ní máa mú kẹ́kọ̀ọ́ gbọ́n yàn torí ẹ̀ àwọn òbí yìí bú sẹ́kún ó sì súnmọ́ wọ́n jẹ́ pé bóyá ọmọ ò pé méjì lọ́wọ́ àwọn òbí yìí eléyìí nìkan náà lẹ́ni tí wọ́n ní ọ̀yẹ́ ńlá ọmọ bá tún wà yàtọ̀ sí eléyìí nìkan kí èsì ṣe pé bóyá ìgbàgbọ́ ìṣẹ́bọsọ́lọ̀ inú rẹ̀ làwọn òbí yìí wà. ní ìkórìíra ẹ̀sìn lọ́wọ́ á mú wọn máa sunkún wípé ẹ̀sìn tó lọ gbà tó yàtọ̀ sẹ́sìn àwọn ńlá wa tó bá wa lórí ẹ̀ iná lọ fẹ́ sọ ọ́ dẹni tá à ní rí yi o. Hmm. so ó súnmọ́ pẹ́ẹ́pẹ́ pé àwọn náà ni wọ́n ṣùgbọ́n ẹni tí ó kún wọn tí ó máa ràn wọ́n lọ́wọ́ tí ó wàá fi wọ́n lẹ̀ òun náà ní pa wọ́n lẹ́kún so ọmọkùnrin yìí. wọn á lóun náà sọ fánàbì sallallahu alaihi wasallam tó ṣẹlẹ̀ gẹ́sẹ̀ pé náà fẹ́ lọ kábà pé ọwọ́ adọ́gbọ́n parọ́ wípé mo fẹ́ ṣe hijira ṣùgbọ́n àwọn òbí mi sì ń sunkún pé kánàbì ò fi lè bá a wo nǹkan tí ó wà nínú rẹ̀ lára gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí máa ń ṣe lónìí jẹ́ kí nǹkan tó fẹ́ ṣe o tí ò bá Lori àìkówẹ́ were ju ti kú ọkọ lọ ọlọ́kọ tó kú ni ọkọ tó kú ni ò fún mi láǹfààní àti àbẹ́rẹ́ rí torí de eléyìí anabi sallallahu alaihi wọn á lọ sọ pé irji' ilayhima padà sọ́dọ̀ òfin rẹ̀ méjèèjì fa adhikhuma kama abakaytahuma pa àwọn méjèèjì lẹ́rìn kí bó ti pa wọn wọ́n ní anabi sallallahu alaihi wasallam sọ bẹ́ẹ̀ bó wàhálà dìde ṣe obi bí àkọlé lenu. sóbì rẹ méjèèjì lẹ́nu lópin ìgbà tí tara rẹ jẹ́ni tó gbọ́rọ̀ sí wọn lẹ́nu ìbá ti akọ hídírà ìsẹ́tì tọ́kí á nìtumọ̀ ayé pé gbọ́rọ̀ sí wọn lẹ́nu sọ hídírà ìsẹ́tì tọ́kí á nìtumọ̀ àti fi kí akọ. nǹkan tí onítìrà wò tó fi má de sí wa wọn náà ní pé nǹkan dání kò ṣe nígbà míì ó lè má jẹ́sẹ̀ ṣùgbọ́n kó jẹ́ pé kò ní rọrùn fún wa láti gbà mára yóò ṣòro fún wa láti ṣàfaradà fún so àwọn àti torí ìnira tó lè bá wọn tó o bá ló gbégbèsè tó fẹ́ gbìyàn so káwá pé má ṣe gbọ́rọ̀ sùn wọn lẹ́nu fi ń tọ́ fẹ́ sèyẹn sílẹ̀ ṣùgbọ́n àbá tó ṣàlàyé púpọ̀ jù báyìí lọ lórí adéfì àmọ́ wọn ní kò fẹsẹ̀ rìn lẹ̀ tòun bá tó ti fẹsẹ̀ rìn lẹ̀ kò ní ìdí pé káwá tẹ̀ káwọn wá yànnàna àwọn nǹkan oríṣiríṣi lórí rẹ̀ ṣùgbọ́n kókó nǹkan tá a fẹ́ mú bẹ́ẹ̀ ní ìsìn ni pé kọ́tọ́ bí tí wulẹ̀ ó kéré mọ́ kọ́ mọ́ pa òbí rẹ̀ lẹ́kùn kọ́tọ́ lópin ìgbà tó bá yẹ pé kìí sọ̀rọ̀ ẹ̀mí ò ní ṣẹbọ sọ́lọ̀ àwọn sì ní kọ́ ṣẹbọ bọ́ọ̀ bàbá àti ẹbọ tá à ń ṣe táwọn náà bá àwọn bàbá lórí rẹ̀ á máa sunkún láéláé ẹ máa sunkún láéláé ẹ gbàgbọ́n àwọn àjùjọ ọba tó kàn so èyí ṣe pé àwọn òbí rẹ̀ wọ́n fẹ́ mú ọ takùtọ̀ lọ́n fẹ́ mú ọ máa kan ilé ìtúsọ pé ọlọ́run ṣe léèwọ̀ àwọn sì ní tí ọba ti lè ṣe bẹ́ẹ̀ á jẹ́ pé àwọn máa sunkún ẹ máa sunkún kẹyọ hmm, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti pé báwo ni òsè rí lára wa ká pé bàbá wa màmá wa wọ́n bá wa sọ̀rọ̀ pé ká ṣe nǹkan kan nǹkan tán sì ń bá wa sọ̀rọ̀ pé ká ṣe yẹn kò sí nínú ẹ̀sìn bóyá gbangba mi ìsokùn ẹbí pọ̀ ní gẹ́gẹ́ bí ìsìn àwọn òbí àwọn òbí à ọlọ́run dá òbí dá o àmọ́ báwo lòbí tiẹ̀ ọlọ́run dá òbí dá gan-an ẹ̀rí pé àwọn òbí wọn ìfẹ́ kó pọ̀ ẹ̀bí ọjà so ní ìdítọ́ náà bá bùkún ọ tọrọ alówó lọ́wọ́ wàá rí pé ìmọ̀ràn tí bàbá rẹ especially bàbá rẹ tí ọmọ abọ́ dá lọ́pọ̀lọpọ̀ gbà wọn náà nípa àwọn àbúrò rẹ àwọn ẹ̀gbọ́n rẹ má gbàgbé wọn sí dáadáa sí wọn tọ ìwọ wa lè máa sọ pé dáadáa kí ni kò ṣe sí àwọn tó jẹ́ pé níjọba ń jẹ ni wọ́n mọ̀ tó bá ti jẹ́ tán báyìí ti gbàgbé olóore àwọn ẹni tó ṣekú nígbà tó bá tó tẹ̀ wọ́n lọ́wọ́ wọn tó mọ̀ pa karambi kan tó wọn bá ti tán báyìí kálukú tó máa bú òní wọn tó máa sọ̀rọ̀ ńlá ìdáná ó rí i tí òbí rẹ̀ ọmọ sọ pé àmọ́ wo eléyìí wọ́n wo eléyìí ìtí ọmọ èèyàn ni wọ́n ń sèwọ̀n ìwọ sì máa fi hàn pé ìwọ gbẹ́sìn yé ju wọn lọ àti pé pápá kan ìwà rí àti wàá kú ò lè jọ dọ́gba àti wọ́n máa ń fi wàá rí tó fi ń ti kú wọn dànù gbogbo wọn náà pàtó ojú ọmọ tì wọn ẹni tá à ń bú tá à ń bàjẹ́ ẹ pé àsọ̀rọ̀ rẹ̀ ń dáadáa òun náà ní tún ṣe dáadáa báyìí sí wa ọ̀tá rẹ̀ ó dínkù wọ́n bá kọ́ àwọn méje ní síbẹ̀ ó kéré ju yóò kúnyàn mẹ́ta àwọn mẹ́rin ó túbà so díẹ̀ díẹ̀ díẹ̀ so ìwọ wá ń sọ pé oníṣe máa ń máa ń tọ́ ti ṣe dé sẹ́mi ti dé sẹ́mi ta dé sẹ́mi wá gan láńsọ tó bá sọ̀rọ̀ débi kan bàbá rẹ̀ lè bu látọjú ayé o ló ti fẹ́ pín fámìlì báyìí látọjú ayé o ló ti fẹ́ kẹ́ ẹ máa sọ̀dá a ah! orí òbí bá wú lọ́ba bú sẹ́kù ṣé orí tiẹ̀ tó bá pé torí tiẹ̀ ọ̀bá ti jẹ́ pọ́ dàrú ọ̀bá ti lọ́ọ́ mú wọ́n ti pè ó mú sẹ̀kẹ̀tẹ̀ orí rẹ̀ ti dàrú tí ìwọ gan òní bú sẹ́kù mẹ́ẹ̀ wọn náà bú sẹ́kù torí báwo ló tẹ̀ ṣe rí lára rẹ̀ pátúrú bàbá rẹ̀ adúrú bàbá rẹ̀ gbogbo ọmọ ní bàbá rẹ̀ já dúró lọ́dọ̀ rẹ̀ nítorí kékeré ṣe rọrẹ́ náà ó kéré ju gbogbo bàbá ó fi bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún jọ ọmọ lọ sílẹ̀yìn ò tó ládúró lábọ̀sibọ́sí bàbá mi ó fi àádọ́ta ọdún jọ ọmọ rẹ̀ lọ ẹlòmíì fọ ọgọ́ta ọdún jọ ọmọ rẹ̀ lọ ẹlòmíì fọ àádọ́rin ọdún jọ ọmọ rẹ̀ lọ àti pé ọ̀rọ̀ sọ̀rọ̀ pé mo ju ọ lọ sọ̀rọ̀ bàbá àtọmọ ni sọ̀rọ̀ bàbá àtọmọ ni tí bàbá ọmọ sọ pé sọ̀rọ̀ pé mo ju ọ lọ eléyìí ò ní ìtura afọ́jú gan mọ̀ pé bàbá ju ọmọ lọ so kọ́ á jẹ́ pé bàbá rẹ̀ lọ ń palẹ́kùn bàbá rẹ̀ ló ń pé ẹnu rẹ̀ rùn bàbá rẹ̀ ló ń pé kò tó bọ́ sọ̀rọ̀ torí pé wọ́n tiẹ̀ wọ́n ti graduate àwọn bàbá tí ò mọ nǹkan kan àbẹ́ ìgbọ́n kan bẹ́ẹ̀ hmm? graduate rọ graduate pangolo torí pé wọ́n ní inú kòkó dúdú lẹ́kọ́ funfun ti jáde wá bàbá wa lè má lè fìdí ìgò kọ́ ó ẹ̀yin tó sì jẹ́ kó rí yín pọ iná nípa àmà níbo la ti jáde lẹ́rìí furukọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ ti pọ̀ jù wọ́n á máa padúrú bàbá ńlẹ́kùn kò dájú pé ọ̀fẹ́ sàlùbáríkà kò dájú pé ọ̀fẹ́ da fún ọ torí ẹ̀ ó sì máa pa ayá náà lẹ́kùn ìwọ náà ìyàwó lọ fẹ́ o ó tara àtàlà kíyèsí àti ìyàwó rẹ̀ fẹ́ bímọ àfà ó bẹ̀rẹ̀ sí ní ké ó rí ikú ọlọ́ọ̀ni ọ̀kan púpọ̀ wọ sàárì yọọ ma ké torí pé ọmọ fẹ́ jáde sọmọ tó fojú ìyá tiẹ̀ náà rí jọ tó fẹ́ jáde ẹ má yàgbé ara ẹ má sùn ara sọ̀rọ̀ òfin tó fẹ́ bímọ ni bí kankan bá tún dùgbẹ́ lọ gbẹ́ gbóná lọ́wọ́ pé kú ń bọ̀ ẹ káwọn nọ́ọ̀sì gan ti kó àmúmọ́ra wọ́n máa kó gbẹ̀rún ní kí wọ́n tún ní sunkún wọ́n ní bínú nítorí kí wọ́n fẹ́ bí wo lójú kóńkó kóńkó tó tó wá yá yàkuyà mọ́ kálukú lọ́wọ́ báyìí wọ́n sọ pé àwọn ìyá yẹn fẹ́ mọ̀ pé àwọn ìyá yẹn wá illiterate ẹ̀rẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ illiterate ìwọ́n ń kọ́ literate nonsense a ah, torí wọ́n sọ pé ó ń kó ń ta bá lè jẹ́ ohun yòówù tá a bá jẹ ipò yòówù tá a bá wà a gbọ́dọ̀ gbàgbé pé láti inú kòkò dúdú wa láti inú kòkò dúdú àwọn òbí wa lẹ́kọ̀ọ́ funfun tiwa ti jáde wọn ní ìsìn gbogbo èdè lọgbọ wọn sọ Spanish wọn tún sọ Dutch wọn tún sọ èdè àwọn Russia wọn tún gbọ́ English ọmọ yàtọ̀ láàrin American English and England English o tún mọ Nigerian English abẹ́ rí nǹkan bẹ́ẹ̀ o tó gbogbo ọmọ lọ́mọ sẹ́nu bí ẹnu ti ń gọ̀ àbá ọwọ́ ń bú bàbá àti bàbá àwọn ògbọ́ bí Yorùbá lu wa lọ kódà wọn gbọ́ wọn gbọ́ tádà bí Yorùbá ẹ gbọ́rọ̀ ẹ gbọ́rọ̀ lẹ́nu ọmọ lẹ́nu ọmọ a wàláì ká kan sára sáwọn òbí wa ẹ̀rín ló yẹ ká máa pa wọn ẹ dẹ́rìn pẹ̀kẹ́ wọn ni. whatever may be the misunderstanding tó wà láàrin wa àtòbí rẹ ẹ̀rín ni kẹ́ máa dá wọn bóyá ẹ tiẹ̀ fi lè jọ túká dáadáa láì túká dáadáa wàláì wàhálà retí èèyàn lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ẹ mọ̀ pé ọlọ́run fi àwọn òbí ṣàdánwò fún wa bí bó ṣe fàá náà ṣàdánwò ti náà àdánwò tiwọn lù ọ́ pa. débi wọn náà ló ti wà garando tó ń tó ń rìn tó ń ṣe gbogbo ẹ̀ nísìn àwọn ti yege àwa ló kù nísìn bá ṣe yege táàtù kálá pẹ̀lú àwọn òbí wa nítorí pé téèyàn bá fi lè páàsì ìdánwò yóò dọ̀ ọ́ lójú kódà kí bàbá rẹ̀ ọjọ́ máa ná àgbà yóò padà yí ọ pé akálà wọn wọn kàn lè fún ara ni àmọ́ wọn lè dà mọ́ ẹ jẹ́ ká ṣe dáadáa sáwọn òbí wa o mẹ́jọ àjẹni tí. Si, sábàbí tiwa àwa kò bí wa lẹ́kún káti ẹ̀ wá kọ́ ṣẹlẹ̀ torí pé ìgbésí ayé ni máa mú kí nǹkan púpọ̀ ṣẹlẹ̀ séèyàn rò ẹ lè ẹ lè má lè rò pé nítorí ṣẹlẹ̀ yìí lè pa bàbá yín màmá yín lẹ́kún àìmáyé àmọ́tẹ́ ti lè fura tẹ̀sí mẹ́kún àgbàlagbà kì í sàsún wo bàbá yín kà torí kodò ni omi ẹkún sì ń jábọ́ ó ti hùwà àṣejù dágéjì nítorí ọba wa ṣe bẹ́ẹ̀ tó fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀ jẹ́nfà wá ṣe tó dáa tí ó dùn òbí rẹ nù tayọ gbogbo fẹsẹ̀ lérò tí ó fi wá di pé ẹkún dayọ̀ àmọ́ kò dé kó sùn gbé láì jẹ́ kó ṣe tọ́da ọkọ lẹ́tà sórí ibo ó pàtàkì o yéèzì sọ owó nìkan wọn máa fi pààyàn lẹ́nu àwọn wà dáadáa ìwà ẹni tó lẹ́kọ̀ọ́ àwọn ọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ ọmọlúwàbí ẹ̀kọ́rọ̀ síni lẹ́nu má tó ti jẹ́ pé ọ̀rọ̀ wọn ọ̀tako tọ́lọ̀ ọ̀tako ń tí anabi sallallahu alaihi wasallam fi mọ̀ wá tó ẹ ṣe dáadáa sí wọn ẹ ṣe dáadáa sí wọn kì ṣe dáadáa lẹ́bù tí wọ́n wà nípa pọ̀ gbẹ́sìn yìí káwọn òbí rẹ̀ ó débẹ̀ láìláì kì ṣe dáadáa tó kálukú ní bá a ṣiṣẹ́ wọn ò bá gbìyànjú jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tí a ní pé àmánà kan bàbá yìí ní lórí mi tó ga àmánà kan màmá yìí ní lórí mi tó ga kó láti túká lálàáfíà bàbá ńlá ṣe ti ń bẹ wọn àjùwà torí ẹ kọ́nà ẹlẹ́dàá kọ́kọ́ àmásè ó jẹ́ kí a jẹ́ ẹni tí ó túká lálàáfíà pẹ̀lú àwọn òbí wa àwọn tá a sì ti túká pẹ̀lú wọn tọ́ ọlọ́nkọ́ bá foríjì wọn ọlọ́nkọ́ bá kẹ́ wọn kọ́ bá gẹ̀ wọn. kó ṣe kú sinmi fún wa kó lọ́wọ́ bọ́ sànù wa. tọ́ àdìsí tó tẹ̀lé léyìí wọ́n gbà wá láti ọ̀dọ̀ abdullahi ibn amr yìí kan náà ibn al-aas tẹ̀mọ̀kùn nínú àwọn sọ̀hábà abdullahi ibn amr ibn al-aas ó anabi sallallahu alaihi ń ṣe àyọkúrò rẹ̀ nínú pé ẹnìkan ò tún yàtọ̀ sí alukur'an la taktubu anni ghayra alukur'an àyàfi wọ abdullahi ibn amr ibn al-as gbogbo tí mo bá sọ lọ́rọ̀ eléyìí tá a mọ̀ sí hadith máa kọ́ lẹ̀ ó ní ẹ máa gbẹ́nu ní bí wà nábì tó fi sọ̀rọ̀ ńkọ́ ní bẹ́ẹ̀ ni tó kọ́ bẹ́ẹ̀ ni tó máa gbẹ́nu rẹ̀ ń dùn tó bá yẹ pé inú dúndùn ló fi sọ́ńkọ́ ànábì tó ní kọ́kọ́ torí pé ní gbogbo ìgbà inú mi ń dùn ni àbọ́kàn mi ń bàjẹ́ ìní sàn kankan láwọn àpò wọn yà kó dodo. abdullahi ibn amr ibn al-as òun jẹ́ ẹni tí ànábì sàyọkúrò rẹ̀ bẹ́ẹ̀ torí adé ti tiẹ̀ náà pọ̀ gan radiyallahu anhu ó sì ń bẹ́ẹ̀ náà tó ti mọ̀wé kọ látọ̀jọ́ tó ti pẹ́ ètò túmọ̀ sí pé نحن أمة أمية لا نكتب ولا نقرأ ìjọ aláìmọ̀kọ máa kà láwa ó túmọ̀ sí gbogbo wa pátá korongodo la àmọ́kọ la àmọ́kà àwọn kan wà nù wá tí wọ́n máa kọ tí wọ́n máa kà wọ́n tá bá wò wá lápapọ̀ wa níbẹ̀rẹ̀ sí Islam á rí i pé àmọ́kọ àmọ́kà àìmọ́kọ àìmọ́kà yìí ìwádìí nọ́mbà ẹ̀yẹ àbódòdó àgbéga tùrẹ́là nàbì sallallahu alaihi wasallam ó ti sánà lóríṣiríṣi ọ̀nà láti mú káwọn èèyàn kẹ́kọ̀ọ́ kó wọ́n máa kọ kó wọ́n máa kà. tó abdullahi bin amr bin al-as ló gba àdéhùn wọn ni jẹ́ rajulun ila nàbì sallallahu alaihi wasallam yuridu al-jihad ọkùnrin kan wá bá nàbì sallallahu alaihi wasallam wọ́n fẹ́ kópa nínú ogun àti gbẹ̀sìn ọlọ́run ọba ga bọ̀kọ́lá àhẹ́yọ̀n wàlídà anábì wa ni pé bàbá àti ìyá rẹ tí wọ́n ń bẹ láyé wọ́n wà láàyè wàhálà náà ó ní bẹ́ẹ̀ ni àwọn méjèèjì wà láyé wọ́n wà láàyè kọ́ọ̀lẹ̀ fẹ̀fẹ́ ìhìnmà fẹ̀jáhì wọ́n ní àwọn méjèèjì òní jagun sí ọ̀dọ̀ wọn ara àwọn méjèèjì ni kò ti jagun ara àwọn méjèèjì ni kò ti jagun. má wulẹ̀ wá kópa nínú ogun eléyìí tí máa mẹ́mí lọ má kópa nínú ogun eléyìí tí yẹn ti lè fara pa kó sèse yánnayànna ara bàbá àtìyá rẹ̀ òun náà ní kó ti ṣe jihad àkọ́kọ́ jihad náà sí nínú ẹ̀sìn dábàá pé pátì táwọn òbí rẹ̀ ni kò tẹ̀lé àwọn òbí rẹ̀ ni kò ṣe dáadáa sí jihad. ó ń bẹ nù ìtẹ̀lé tọlọ ó sì ń bẹ nù tó ga púpọ̀ nínú ẹ̀sìn Islam eléyìí tó ṣe é pé àwọn èèyàn ní pátì àfi kọ́ lọ́wọ́ bọ́ sọ wọ́n dẹni àbò irú èyí ń ṣẹlẹ̀ sí wa lọ́wọ́lọ́wọ́ báyìí ìgbà táwọn àlómà tó bá ti tàkìtì papọ̀ sí jihad tí wọ́n láwọn ò ṣe má ọlọ́wọ́n bọ́ di àbùkù sí wọn wọ́n wá di nǹkan àṣeré lọ́wọ́ gbogbo ọ̀tá wọn ọ̀tọ́ òní ká yín kún kò ní wò yín sẹ́ẹ̀kan mọ́ yóò ti ká gbogbo yín tó ká yín dà sápò bẹ́ẹ̀ ní lè gbérí má kì í ní jihad kí á nìtúmọ̀ pé àwọn òbí rẹ náà ni kò ṣe jihad lára wọn má wulẹ̀ wá kópa nínú jihad sábàbí ni pé a ti rí kì í ṣe gbogbo ẹni tó bá lòun fẹ́ jagun náà tí bàbá àti ìyá rẹ̀ ń bẹ láyé ni wọ́n sọ fún pé bàbá àtìyá rẹ̀ nípa lọ ṣe jihad lára wọn. tó kálukú ànábì máa ń wo nǹkan tí ọ̀rọ̀ gbà yí ká yàtọ̀ sẹ́lòmíì nígbà tó máa fi léèrè. gẹ́gẹ́ bí ẹni tó wá ṣe béèrè tó ní ọ̀hún ẹ sọ àsọtẹ́lẹ̀ kan tẹ́ fi pa mí láṣẹ. ànábì ní látọ́gbọ́ mọ̀ máa bínú ó tún béèrè ó tún tún béèrè sí lọ́pọ̀lọpọ̀ ànábì ṣe ń da lóhùn pẹ̀lú ìdáǹkan náà pé màmá bínú. ẹ̀yin máa yẹ sàhábà mi yóò sọ pé awsani khalili bìtẹ́lẹ̀ ẹni tí mo fẹ́ràn dé góńgó ó sọ àsọtẹ́lẹ̀ fi pa mí láti pẹ̀lú nǹkan mẹ́ta bíi kọ́ ni n gbọ́dọ̀ sùn láì ṣe sọ̀látù wítìrì kí n sì rí kí mò ń ṣe sọ̀látù dúhà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ sọ pé ẹ bínú tiwọn. kálukú ànábì ń wo condition wọn fi ń dá lóhùn ó sì jẹ́kọ̀ọ́ fún gbogbo àlùmà irú irú eléyìí ní bàbá màmá rẹ̀ wọ́n bẹ bẹ́ẹ̀ wọ́n ti gbó wọ́n bùkátà ràn lọ́wọ́ rẹ̀ so jihadi tó lọ fẹ́ lọ ní ìsinyìí èwo tó kọ́ lọ jihadi kọ́ lọ kú bẹ̀ láti bàbá àti màmá tí gbádùn eléyìí túmọ̀ sí pé bí ipò ẹni tí ń béèrè bá ti ṣe rí òun náà ni wọ́n máa dá lóhùn kì í ṣe pé wọ́n wàá dá lóhùn pẹ̀lú dáhùn tó ta kò fi ọlọ́run torí kínú kálukú ó lè dùn ìfẹ́ bẹ́ẹ̀ la nàbì sallallahu alaihi wasallam máa ṣe. ẹ̀yẹ́ wo eh, Abdullahi ibn Umar radiyallahu anhuma ó ní ní ọjọ́ ogun Uhud wọ́n mú mi wá bá nàbì sallallahu alaihi wasallam pé kọ́ gbà mí kémi náà kópa nínú ogun anabi sallallahu alaihi wasallam wa ọkọ wọn gbà tó di ọjọ́ Khandaq ọdún kan síra wọn anabi sallallahu alaihi wasallam gbà ó ní ní ọjọ́ Uhud yẹn mọ àlọmọdún mẹ́la gbà tó dogun tó tẹ̀lé mo ti pé mẹ́ẹ̀ẹ́dógún so anabi sallallahu alaihi wasallam wa gbà mí wọlé Rafi' ọ̀kan náà sọhábà anabi gbóhùn wọlé lọ́jọ́ ogun Uhud bàbá wọn bàbá màmá wọn bẹ láyò ẹ̀hẹ́n wọn sọ pé bàbá màmá yín kẹ́ lọ sí jihad lára wọn ẹ̀hẹ́n tọ̀ ìgbà tí wọn wá gbẹ̀mí wọlé wọn á sọ fún Ànábì sallallahu alaihi wasallam à rọ́fì tẹ gbà wọlé òun tó bá kan pé ká sí ìjàkadì kò lè mú mi o ẹ ti ká jáwò <laughs> tábà pé agbára kan ló nídolú ẹ lọ síbẹ̀síbẹ̀ Ànábì sallallahu alaihi wasallam àgbọ̀ wọlé pé wá àsìkò ọwọlé kò sínú pé yàn yọ wá pé wọn máa gbọ́rọ̀ sáànà bí lẹ́nu kálukú gbalẹ lọ́nu tó wọn tún wọn gbà wọlé lọ́dún yìí wọn lọ máa tún ní kádìgbà mí gbógun bá dé wọn lè gbọ́ wọlé ẹ dàpọ̀ ẹ̀wò kẹ̀kẹ́ ṣe pé ń kún búrẹ́dì àtẹ̀wà fa sábà pé ọyà ìwọgbà ìwọgbà ó ẹyin tí òfin ìran búrẹ́dì ogun tó ẹgbẹ́lẹ́ mẹ́mi lọ inú rẹ̀ ò sì dùn inú àwọn òbí rẹ̀ ní ó dùn pé wọn ò wọlé síbẹ̀ lẹ́yìn rí lónìí èdè scholarship lẹ́ẹ̀ máa bínú lẹ́ẹ̀ máa dunú gbọ́n máa rí scholarship kò rí scholarship àbí ẹ̀kọ́ scholarship ayé yìí náà sáni sá ẹ wo ogun ọ̀nà kú ni bá ọ̀nà kú inú àwọn òbí sì ń gbàjẹ́ pé wọn ọmọ màtà àwọn ọmọ màmí sòkè ìyàtọ̀ yẹn ti pọ̀ jù láàrin wa àtàwọn sàhábà ayé lọ́pọ̀lọpọ̀ ń fẹ́ nínú àwọn èèyàn wòyí àwọn sàhábà àwọn ń fẹ́ ń tọ́wà lọ́dọ̀ ọlọ́run alìjẹ́nà ẹ̀rí lónìí ní ìsinyìí tí bá ti di téèyàn ń bara jẹ sínú rẹ̀ mọ̀ ẹ̀jẹ̀ kò rí sẹ́ni bá ẹ̀yin náà kò ní ìdìgbà ẹ̀sẹ̀sẹ̀ bá fi tẹlifíṣọ́pù kan wò kò rí sẹ́ni tó bá ti rí sẹ́ni ọmọ rẹ́rìn àbí onírẹ́rìn yóò rẹ́rìn yóò tún mọ owó dé ah ok oní twenty ten twenty three ó tún di twenty ten sẹ́wọ̀n pé òun retí owó sá <laughs> àmọ́ wọ́n sọ pé twenty six, twenty seven eh, twenty thirty gbogbo òní bí nǹkan kan fún ọ pé kó tó jẹ́ pẹ́pẹ́ torí wo òní ò retí nǹkan kan bẹ̀ ẹni tí máa bí àwọn èèyàn lónìí owó ni bá owó ẹni tí wọ́n fẹ́ jọ̀n láti state lọ federal àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ẹ ẹ rí pé nísìnyí àwọn kí ni wọ́n ń pè resident eh, doctors àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n da tẹ́lẹ̀ nínú complain wọn òun náà ni pé igba oríṣi méjì níjọba nàìjíríà fi ń wọn kà igba tí federal fi ń wọn ó yàtọ̀ sí ti state àwọn fẹ́ kí gbogbo ọ regularize ṣé ẹ mọ̀ pé gbá tá ń sọ ọ̀rọ̀ kíni ọ̀rọ̀ èkó ni subhanallah nílé ayé tiwa yìí lónìí ayé ayé ayé ni gbogbo èèyàn wá wọn àrònú àlùkò yàrá àrùn náà kìá sẹ́nitọ̀ kan níbi ọ̀sẹ̀ kan ní ìsìn so gbàtọ́ wa kú lẹ́yìn tí ma kú kálukú ọjọ́ kú rẹ̀ náà ni ó kú sixty something years wọ́n wá ń gbé fídíò clip kan sí lórí social media lẹ́ẹ̀mẹ́wàá kíkẹ́ bí bíjọ́ méjì nǹkan kan tí ó kù lọ sọ̀rọ̀ ní house pípé ẹ̀yìn ẹ̀yàn ṣé àwọn kọ́lọ́n tó dá wa ó dá wa bó ti ṣe dá wa báyìí tó dá wa lẹ́yà oríṣiríṣi ìran oríṣiríṣi ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ òsín tọ́lọ̀ wọn fi gbogbo nǹkan ilé ayé yìí ṣe lọ́dọ̀ wa ó lọ́n bá fẹ́ pa wá yọ pa wá gbogbo wa tí yọ pa wá gbogbo wa tí ọba kàn kan rí yọ pa wá gbogbo wa pé ọ̀rọ̀ ìmáàlì. <laughs> mo wá gbogbo yẹn á wò pé ọ́ọ́. Ah! ni ọlọ́run <laughs> torí pé èèyàn ní wàrú kò tó ń gba bíi fifteen million lóṣù abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ kí ọmọ asọ̀rọ̀ kù lẹ́yìn kí ọmọ òkè kí ni ṣe kí ni ṣe ti ń sọ̀rọ̀ kù wọ́n tó yẹ kó ṣe sẹ́nitọ̀ bíi ẹ̀mẹ́fà abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ <laughs> wọ́n wá sọ̀rọ̀ kú ikú wá dé torí ẹ̀ lọ́mọ àwòyí ti sọ pé ẹ má bàa sọ̀rọ̀ kù o. torí gbogbo bí sábà fẹ́ sọ̀rọ̀ pé kú máa wà ní mo rò pé yé wọ́n lè fóun ló pé kú onímọ̀ gbọ́dọ̀ ku ti pé ni ìmánì lọ́nà sọ gbogbo tí ń sọ jáde yẹn torí ẹja máa ronú pákó jàmá àwọn wàláhì wàláhì á lè fi ọ̀nà kankan síta lè fi wa wé wọn bàjẹ́ sí nàmbà àwọn bí àsìkò ti ṣe wà ní ilẹ̀ oníṣubá nísìnyí kò tó wákàtí kan máa ti ń kù tí lè fi sùn sọ̀hábà ò ní ronú pé lè oṣù bá ẹ̀yin kọ́ ẹ̀yin wo pé kíjọba Buhari kan kó bá tẹ́lómi bá tiẹ̀ wọlé bóyá nǹkan lè dá àbí ẹ̀kọ́ ni ọdún mélòó nu ó kéré jù ìrònú ọdún mẹ́ta àbọ̀ lẹ́yìn tí ó lẹ̀ sọ̀hábà ń sìn wò yí pé ní ti ń ku wákàtí kan tó rún fi wọ̀nyí bóyá òun ní wà láyé tó bá ké bẹ́ẹ̀ làwa náà wà wọn láì tẹ́ ẹ̀rí owó ti pọ̀ jù. Ah, èmi tó ń ku wákàtí kan ti ń kù ah, kí ni mo lè ṣe kí ni mo tún lè ṣe gbọ́dọ̀ mo lè máa wí tí n fi bá dáadáa pàdé lọ́dọ̀ ọlọ́ àwọn tuntun bá tọ́ ẹ kí n tún ẹni tí mo ṣẹ̀ ẹni tí mo gba nǹkan rẹ̀ kí nǹkan kan ọlọ́run tí mo ṣẹ̀. the difference is clear. àjọra wa lónìí gbogbo struggle wa wàláì lórí ayé ni lórí ayé ọ̀pọ̀lọpọ̀ pààrọ̀ ń bá sí ìlú òkèèrè corona lọ́dà dúró ẹlòmíì ti pààrọ̀ ń bá sí mi kọjá two hundred times kódà adájẹ́ ẹnu ọ̀nà ẹ̀mbàsì àtẹ̀yìn abẹ kò sẹ́ni tó ti dààmú torí pé visa ọ̀sà bọ̀ sí ìjọ kan náà kí ló fẹ́ lọ sí better life it's a better death better life so ọmọ èèyàn pẹ̀lú ayé ayé ayé ayé yìí àwọn èrò inú pápá ah, ńlọ́pàá láì sí palẹ̀ mọ́ fún un táwọn sọ sì pé à ah, ilé ayé náà pẹ́ pẹ́ pẹ́ yà lọ́wọ́ káwá kúkú dáadáa. tí ó tiẹ̀ ṣe sábàbí tọ́lọ́run fi pa àwọn ẹ̀ṣẹ̀ wa rẹ́ fún wa táàfì rálì jáná wọ̀ èrè táwọn sàn torí rẹ̀ wọ́n á pé jihadi dé ẹnìkan tá sẹ́yìn à olórí ibú nìyẹn wọ́n pé jihadi dé ojú ogun gbóná ọwọ́ àtúlẹ̀ olórí ibú nìyẹn oníkàlùkù pàníyàn rẹ̀ sí láàrin rẹ̀ sọ́nà ọ̀fẹ́ kú nítorí tọ́lọ́ ọ̀fẹ́ kú nítorí tọ́lọ́ torí ẹ̀ bẹ́ẹ̀ rò pé irú ẹni tánà bisọ̀rọ̀ sallallahu alaihi wasallam sọ pé bí bàbá àti àtìyá rẹ̀ wà láyé tó níbẹ̀ àwọn ni kó o ṣe jìhádì lára bẹ́ẹ̀ rò pé inú rẹ̀ ó dùn kó ń bẹ̀ kò ní dùn kó ń bẹ̀ torí kálukú ń fẹ́ kọ́ náà ọgbó gbòm ní ṣàhídì wala tahsabanna alladhina qutilu fi sabilillahi amwata bal ahya'un 'inda rabbihim yurzaqun ẹ má rò fún àwọn ènìyàn pa nítorí tọ́lọ̀ òkú ni wọn àwọn èso òkú alààyè ni wọn ọ̀dọ̀ ọlọ́run ni wọ́n ti máa gbá rìzìkì wọn. so kálukú lọ fẹ́ kúkú ṣẹ̀hídì kálukú lọ fẹ́ kúkú ṣẹ̀hídì wọ́n á ní wọ má kópa ní ogun ó túmọ̀ sí pé ńgbà bàbá àtìyá rẹ̀ bá tó kú so easy kò easy. ìrẹ́ mọ̀ pé ojú kòkòrò orí eléyìí náà ló mú àwọn sàhábà. So ló mú wọn tí anabi sallallahu alaihi wasallam jáde kúrò nù Madina lọ sí Uhud ogun Uhud nítorí pé àwọn kópa nínú ogun tí wọ́n ti já rere wọ́n sọ̀rọ̀ wọn dáadáa tó bá sọ pé lágbájá ọmọ lágbájá ọmọ tàmí lọ́mọ kí ni kan alùbádìrì tó kópa nínú ogun Badr kálukú náà fẹ́ nírú nkí àdáadáa nígbà ibn lọ́sẹ̀ táwọn sọ̀hábà ni ẹ̀jẹ̀ abẹ lórí anábìnrin ẹ̀ má bẹ lórí torí kókó pa nínú ogun bàdà látàdìrí ìwọ kúkú mà làlọ́lọ́hà tọ́làá على أهل بدر فقال فعلوا ما شئتم فإني قد غفرت لكم àwọn ọmọ bá lọ́n ti wo àwọn tó kópa ní ogun bàdà bí látòní lọ nítorí bá kálukú yín kọ́ máa ṣe mo subhanallah torí ojú kòkòrò gbáwa náà a kó panu ogun bá dàrú ajẹ́kọ̀ọ́gùn islam máa ń sọ̀yìn adẹni ńlá akú àbá ànábì májà aganu lé yá lọ bá wọn ni ńlọ́fà ni wọ́n fi ti ànábì jáde ànábì ìmọ̀ràn tiẹ̀ sí ní ẹja dónú lé tí báwa wọn gbógun wá bá kárí bí wọ́n ṣe wọ̀lú ànábì tí wọ́n gbẹ́wò ogun ọ̀tá wọ́n á rí tójú ànábì ti yí padà kọ́mọ̀sì pàwọ́ aláfẹ́ má nàbì sèǹtì ọ̀fẹ́. ah wà lọ́yìn bí ká sì dúró nù lú náà ni gẹ́gẹ́ bí àbá yẹn alákọ̀ọ́kọ́ àgbà yìí wà láàárọ̀ kọ́tọ́ sànàbì kan o tó bá ti gbẹ́wò ogun rẹ̀ wọ̀ kó tún bọ́ ọ lẹ̀ mọ́ ṣáájú kọ́nà ó tó lájà láàrin rẹ̀ àtàwọn ọ̀tá rẹ̀ à ń jáde à ń jáde náà so eléyìí fi hàn wá pé àwọn fẹ́ràn gẹ́gẹ́ bí rẹ̀ bẹ̀rẹ̀ ibn amir bó ti ṣe sọ ni gbàtí ń sọ fún olórí àwọn rómáwá nínú kẹgbà islam kẹyìn náà dẹni tó nírú ẹ̀tọ́ táwọn náà ni irú ojúṣe tí ń bẹ lórí wa kó wà lórí tìyín náà àbí kẹsì kọ islam kẹ ẹ máa sanwó jizíyá owó ìtanràn àìgbà islam kẹ ẹ máa gbábẹ́ ìjọba islam. kẹ́ máa san fún àwọn mùsùlùmí níbẹ̀ yẹn ìsìláàmù náà tún máa dáàbò bò yín kò ní jẹ́ ká burúkú ṣe yín ẹ wá ní ẹ̀yin ò ní gba islam ẹlẹ́ẹ̀ni san jizíà ìtumọ̀ òmìrútó àánú kọ́tílà náàsì níyàwó ẹ̀yin ò ní gba islam ẹ̀yin ò sì ní san jizíà anábì ni ẹ wá ìrànlọ́wọ́ ọlọ́run ọba nígbà náà kẹjọ àwọn lò yẹn ni pé ìgbésẹ̀ lẹ́kẹta ni sẹ́mi kẹ́ ẹ ti ṣe dáhùn àìpè wọ́n sí Islam láwọn ọ̀fẹ́ ẹ ṣe kìlọ̀ fún wọn pé ọ̀dà bẹ́ẹ̀ bá fẹ́ àmúyín tipátipá o láì kíra àfìdí ṣùgbọ́n ẹ̀ máa san jizíyá tọ wọ́n tún láwọn ò ní sàn ní ìsìn gbogbo olóyìnbó tẹ̀ ń lọ síbẹ̀ ń san táàkì abẹ́ ẹ̀sán ni ẹ̀sùn san táàkì lórí rédíò báyọ̀ wọ́n ti san táàkì lórí ansẹ̀t ní ìsìn àmọ́ àmọ́ láyé rédíò ẹ̀sán gbogbo ẹ̀ náà wọ́n gbé wá nàìjíríà náà ẹtùn rí nínú nǹkan tẹ tún lọ gbà wá lóyè ìbò náà tí ní àwọn èèyàn lára nísìn òní land yóò charge àti ralẹ̀ ẹ̀mí ló láwọn ara lẹ̀ táì kú ìpínlẹ̀ kan la ti gbọ́ pé wọ́n lò tẹ́lẹ̀ ó ti fẹ́ di tọ́rọ́ kálí báyìí. tó ẹ bá ra pé o lè gbèlú láì jẹ́ pé o comply o tún comply o tún comply náà ni wọn náà fẹ́ gbábẹ́ ìjọba ẹ̀sìn Islam you need to comply. ẹ tún láì ní sàn yìí tó Islam wa ni ẹ wá ràn lọ́wọ́ ọlọ́run kẹjà wọn lógun ní ìsìn olórí wa ń sọ fún Rabi'i ibn Amir sẹ́wọ̀n kí sẹ́yìn bá wà ń kó olórí àfẹnutọ́lọ́n sànù ìgbéraga máa wà fún ọ innal insana la yatgha ọ̀rọ̀ ẹ̀ òsítọ́ọ̀ ẹni tó wà pọ̀ ó lè jẹ́ lẹ́ngẹ́lẹ́ngẹ́ báyìí kó tínrín kẹ́ ẹ máa wò ó pé tó bá pé ìkún la fẹ́ ti tu ọ̀rọ̀ yìí tí wọ́n bá rálu eléyìí mú pẹ̀lú ọwọ́ kan wọ́n kà ní. àmọ́ kò rí bẹ́ẹ̀ mọ́ ohun tí wà pọ̀ olóògbé mọ́kè ní náà sapá kaka báyìí yóò mọ wá wù ẹ̀yin tẹ́ ń bá sọ̀rọ̀ pé ọba àtóbi gbọ̀ngbọ̀n àti bẹ́ẹ̀ lọ pé ìwọ ọ̀rọ̀ ń dò yìí ni wọ́n á sọ fún Rabi'i ibn Amir ó ní tí àbá gba Islam sáàsì san jíjí à ìkílẹ̀ wàá ṣe fún wa <laughs> ẹ̀yin wọ̀nyí ìkílẹ̀ ṣe fún wọ́n lá jà yín lógun ni wọ́n láwọn àwo àwọn àwo lẹ́lò wọ́n láwọn tí mo kó wá náà ni torí pé àwọn fẹ́ràn kú gẹ́gẹ́ bẹ́yìn ṣe fẹ́ràn ṣẹ̀ à <laughs> so torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn sọ̀hábà wàláhì kò síbẹ̀ sí lè fira bá a ti lè fira wa wé wọ́n fẹ́ràn kú gẹ́gẹ́ bá a ti fẹ́ràn ṣẹ̀ ẹ̀yin ní ìsìn bórí bá ń fọ yín tí ẹ ti mọ̀ pé lílo paracetamol sá àwọn ọlọ́sibítù náà níbo bá lò fúnjọ́ mẹ́ta sá tó ọ̀gá ara yìí padà gbà náà ló tó bẹ dókítà rẹ̀ wò sá ọ̀pọ̀lọpọ̀ nù wa kò nílò lẹ́ẹ̀mejì yóò ti gbọ́ síbítù lọ torí bẹ́ẹ̀ màláìka wà màláìka ti máa fún ni níwòsàn sá yóò ti sáré lọ ẹ̀yàwó gbẹ́sìmọ́lẹ́ ẹ̀ lọ síbítù ẹ̀ má mà kẹ́mi wókè ẹ̀gbọ́rọ̀ bá ẹ̀ torí pé kálukú ọ̀fẹ́ kú àwọn sàhábà àwọn fẹ́ràn kú gẹ́gẹ́ bẹ́yìn ti fẹ́ràn ìsẹ̀mí. torí ẹ̀ ló ti jẹ́ pé aljihad àwọn mùsùlùmí bẹ̀rù rẹ̀ àwọn mùsùlùmí máa tún yára sí i lókùnbà tó bá jẹ́ jihad òdodo tí èsè jihad dàlúrú dàlúrú tí èsè jihad mùjẹmùjẹ àwọn ọmọ òfò ti ń da yẹrú tí èsì irú ẹ̀ mùsùlùmí máa ń sáré sí i nísìnyí mùsùlùmí ò sínú ẹni tí á kún nu mọ́ṣáláṣí nì tẹ́nìkan á wọnú mọ́ṣáláṣí from nowhere tí wọ́n ní al-jihad ya ibadallah al-jihad sáà máa sá lọ sá lọ bò á fi pẹ̀lú jihad o ipò wo ni wọ́n sì wà tó fi ń pè wá pé jihad fa àtòrí pé kìí ṣe pàǹbẹ̀rù àmọ́ ní ìsìn wọ́rọ̀ á lọ sílùú òyìnbó tọba wa wà ní public bus so tọlọ sì ní kọrọra kún díẹ̀ bí bá tiẹ̀ tún jẹ́rú alágbèéká o ìwé ìdán máa ń lò ní England yẹn so kọ́ wa pè ń bẹ̀ kò ní ìdíkọ́ sọ ní English o Lárúbáwá náà because jihad is known to everybody worldwide oní jihad dírẹ́fà kọ́ kọ́kọ́ lọ́wọ́ kọ́ sọ tẹ́rìn lẹ̀ jihad. <laughs> torí pé àwọn ọ̀fẹ́ kú àwọn ọ̀fẹ́ kú tó ní Palestine ní sáǹpùrù àwọn ọ̀rọ̀ yìí ti máa ṣe bàjẹ́ tó ń ti pé àfaramọ́ káwọn èèyàn máa bọ́ǹbù ara wọn suicide bombing ọ̀tà pẹ̀sì Islam torí pé wọ́n sọ pé wọ́n lọ tọkọtolo àǹfọ̀sọ̀ yẹ́s wọ́n gbà lóyún Islam gbà kẹsì man to man kò nídìí pé wọ́n wá sọ̀rọ̀ àrẹ di bọ́ǹbù ọ wá dáàrin àwọn ọ̀tá ọkàn tẹ bọ́ǹbù ni ọ black wípé ìwọ kú iye yẹn tó bá lè tẹ̀lé ọ kẹjọ máa lọ sọ́dọ̀ ọlọ so Palestine yẹn ni sample yẹn ti wà dáadáa lọ́tí pé àfaramá suicide bombing nísìnyí táwọn yẹn bá wà nù lóúnjẹ ẹ mọ̀ pé bí ọ̀mẹ́nìkan Yahudi kọ̀ọ̀mẹ́nìkan ní lárúbáwá so kálukú wà nù lóúnjẹ yẹn suicide bomber ó sì wọnú rẹ̀ tó bá wọ ọbẹ̀ báyìí so yóò sì wọnà láti pé ó lè já àwọn méjì kẹ́nìkan máa tilẹ̀kùn so ẹ̀yin lè má fura bẹ́ẹ̀ mọ̀ pé bí máa pa wá jura wa lọ a sì lọ́kàájú oúnjẹ jura wa lọ ẹlòmíì ń jẹun ti dẹnu lẹ̀ ẹ́ kíni ká mẹ́tẹ̀ ah, ṣe bẹ́ẹ̀ ká ẹ́ jà ìṣe ẹ̀ṣẹ́ kíni ká yóò yẹ ọwọ́ ọwọ́ ẹ̀fọ́. so kálukú máa pa á lókè. <laughs> alùkìyàmọ̀ ya lò ẹni tí ó mórí lébi wíńdò bọ́gláàrí wa ń bẹ̀ bá bọ́lá ń gbà mẹ́ o. kọ́nà tó bá gbọ́ fi sàwádà ni wàláyé ẹ ti rí pé á ah, àti ẹ̀bẹ̀ kú ẹ̀ ọ dàbí ayé kòrónàfáírọ́ọ̀sì náà ní ìsinmi kẹ wà ń dòkú gbogbo yẹn ti sá wàá pàǹgbọ̀ ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ kó ti ń mọ́ra báyìí.

ẹ̀rí kọ́ gbogbo pàdé wọn kàn ní. ẹ bọ́lọ́gbà débi. torí pé kálukú ọ̀fẹ́ kù kásì láàlè rí láti gbàgbé pé wọ́n rí o àmọ́ gba àti olórí fáírọ̀ kálukú tulẹ̀. torí àkàràmọ̀kọ̀mọ̀lá àwọn sàhábà á wọ́n ga o wọ́n ga lọ́la. torí ẹ̀ yóò bá sọ pé ikú ogun nípa kíkanjú ikú odò ó sì máa pa òmùwẹ̀ gbogbo ẹ̀ wọ́n rò ó ní ló ṣe dandan kọ́ sẹ́bẹ̀ ẹ̀yin máa ya kíkanjú tí ò kú sójú ogun ẹ̀yin máa yẹ òmùwẹ̀ tẹ́ náà ní ọ̀pá nítorí ká kọ́lẹ̀ ní bá gbogbo nǹkan yìí Khalid ibn al-Walid radiyallahu anhu ogun tí bàbá yìí ti kópa wọ́n fẹ́ mọ́ ló ń kà kò sì síwájú ogun rí kọ́mọ ní sẹ́gun kọ́dà kó tó di mùsùlùmí Umar radiyallahu anhu ẹrú bá ní gbélé yìí ti ń sẹ́gun ogun ti ń sẹ́gun ogun káwọn èèyàn máa máa rò pé òun gangan ní sẹ́gun kọ́mọ ẹ̀jẹ̀ pé njọ́ tí ọ̀gá jẹ́ ọ̀gágun tọ́lọ́mbà wa ní kí ọ̀tọ́ borí wa wọ́n mọ̀ pé Khalid tún òfin ni wọ́n ló fi yọ́ ló amir ibn al-jarrah ló fi so lórí ogun ó sì ní Khalid náà kó tó lẹ́yìn ẹ̀ kò sínú pé àmì tí mo ti ń sọ ọ̀gágun ti pẹ́ èmi tí mo ń ṣe kínní kan ti pẹ́. àfa bí Khalid ṣe wá kópa nínú ogun tó orí ẹni ló kù sí kò sì fẹ́ẹ̀ sáyè kan lára rẹ̀ láì jójú ọgbẹ́ báyà wọ́n sa aládàá báyà wọ́n sa ń dà báyà wọ́n gun lọ́bẹ̀ẹ́ bóyá wọ́n ta lọ́fà bóyá wọ́n sọ lọ́kọ̀ báyìí ni gbogbo ara rẹ̀ rí so ikú ogun nípa kíkajú wa dà mẹ́ bọ́lá ń bá kọ́ ni ojú ogun kódà kò tún máa lórí pé wọ́n bá lọ ojú ogun yòókù nítorí bẹ́ẹ̀ lọ́n gbogbo ìgbà tí wọ́n bá kú ọlọ́njọ́ wọn kúkú ṣẹ̀yìn bí kó wọn kú lójú ogun ni ṣùgbọ́n lé ló kú sí. tó o túmọ̀ sí pé àwọn fẹ́ràn pàápàá jùlọ oníkálukú ti mọ ẹ̀sán tí ń bẹ fún ká jà sójú ọ̀nà lọ àwọn ṣòhádà wọn bẹ ẹnu ga nípò jù tíyàn bá sá ti jẹ́ pé wọ́n gbà wọlé kò sọ̀rọ̀ pọ̀ ọmọdé àwọn Abdullahi wọlé ọdún ni mélòó ni ti dà báyìí. tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa àti ẹ̀rọnú fáwọn náà lè kópa nù jihad rí bọ́lọ̀ ń bá ti ọ̀pọ̀ kú sí jihad kan ṣẹlẹ̀ lójú wa tó sì dáa bẹ́ẹ̀ òkúkú dáa bẹ́ẹ̀ torí arákùnrin yìí wọ́n ní ara àwọn bàbá àtìyá rẹ̀ ni kò ti lọ sí jihad tiẹ̀ lẹ́yìn rẹ̀ alimami Bukhari ó tún mẹ́gbàá wa kan alábẹ́ àkọlé mi wọ́n ní báàbù man falam yadkhulil janna eléyìí dá lórí ẹni tó bá bá bàbá àtìyá rẹ̀ láyé àbí kó tiẹ̀ jẹ́ pé nìkan lèèyàn bá láyé nu wọn tí ò tún wá wà lìjànà yẹn ni pé àǹfààní ńlá ni fún ọmọ láti bá bàbá rẹ̀ màmá rẹ̀ láyé torí àwọn náà ló lè gbìyànjú ẹni tó lè ṣe tó fi wà lìjànà lára wọn tí wọn bàbá rẹ màmá rẹ yọ ọ̀tá ló mú wọn bàbá rẹ màmá rẹ yìí báyìí ò lè túra ká sí wọn bàbá rẹ màmá rẹ yìí kà náà ni wọn lójú rẹ bàbá rẹ màmá rẹ yìí náà wọn fẹ̀tọ́ rẹ dùn ọ nì bàbá rẹ màmá rẹ tí ọ láàánú bàbá rẹ màmá rẹ tẹ kó buwó lù ọ bàbá rẹ màmá rẹ tẹ kó ṣílẹ̀kùn lé owó wọn kọ ọmọ ẹnà bọba ṣe fẹ́ táwọn bàbá yẹn náà lọ wà máa wà lìjẹ àwọn ìyá yẹn kúkú lọ pààrọ̀ bàbá rẹ lọ pààrọ̀ ìyá rẹ bàbá pọ̀ lọ́jà sá lẹ́nìkan bá ti ń lọ lẹ́kọ̀ọ́ ní ẹ wù mí bàbá ẹ jẹ́ máa bá yín lọ ètò bá ti fẹ́ tilẹ̀kùn mọ́tò kọ́ rárí wọlé pé ẹ gbèmí délé mọ́dọ́mọ́ yín kárẹ́ ni tí ó mọ̀ ọ́dẹ ẹ tó bá ti kalẹ̀kùn pé sàlámù àlékù sàlámù àlékù yorùbá lẹ́kùn wá sí ma sàlámù sàlámù àlékù abẹ́rẹ́ rí nǹkan mọ̀ so àwọn bá tilẹ̀kùn wọ́n á ní kàá nǹkan. Ah, ti ní ọmọ ọmọlékún ni o ọmọlékún ọmọ tàlọ́ ọmọlékún ẹ sá ti sílẹ̀kùn ẹ gbọ́ yìí ẹ kà sílẹ̀kùn ni pé pọ́dọ̀ kan náà ọmọ ṣe ta ni ó sílẹ̀kùn fún <laughs> èyí tá a ní mélòó la ti ṣe lára wọ́n tún á ń bọ̀ pé bọ́ba lékún kó lékún títì so wọ́n bá níyà rẹ̀ ní òṣùwọ̀n àwọn ìyá pọ̀ maternity ó lè kan àwọn ìyá pọ̀ lọ́jà o lè lọ́ọ́ mú kan nínú àwọn tí ń taṣọ lọ́ba ti mú kan ni nínú àwọn provision nínú àwọn alájàpáni onísàláìrí kan mú pààrọ̀ yẹ nítorí pé orí ọmọ mi ò pé orí ọmọ mi ti fọ́ dànù wọ́n máa fi àwọn bàbá àwọn màmá wọn wé àwọn bàbá ń bàbá màmá ń màmá ṣe bí bàbá lélẹ́yìí ẹgbẹ́ lẹ́nu ọmọ ìwọ́tọ́ ẹ̀kọ́ ká bàbá tiẹ̀ kún gold èyí bàbá lè lóyìn láti ìgbà tó máa rẹ̀ tí wọ́n twenty one ló tura mọ́tò àbẹ́rẹ́ rí nǹkan ọmọ mi ò tún máa wo mami rẹ̀ ẹ̀ àkàfi wá dúkẹ́rẹ́ wù. ìyá kan ni ẹ ń ran ọmọ lọ sí England àbẹ́rẹ́ rí nǹkan mi àlùjẹ́nà àbí ẹ̀kọ́ ni tó ìyá tiẹ̀ òun ò lè ran lọ England lọ́ba ti ìyá jákujáku àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ màmá Papa, yìí tó yẹ kó wá ọ̀nà lọ́nà rọrùn lára dáadáa tó ṣe sí wọn kọ́ wàlìjánà ọwọ́ afọwọ́ ara rẹ̀ ọbàrà rẹ̀ ń ṣe jẹ́ nítorí ilé ayé òfò tó fojú sí ó rí pé ilé ayé òfò ni tó bá di lọ́la gbẹ̀ndà kìámà táwọn kan wà lìjánà tí wò rí wọ. yáni láàrin bàbá kan màmá kan rán ọmọ lọ England bàbá kan ti ra mọ́tò sọ́mọ rẹ̀ ń di láti twenty one so ńgbà tó máa ní jahannama ni tiẹ̀ dà kí ni láàrí ẹ̀ torí àwọn bàbá màmá wa yẹn a gbọ́dọ̀ wọ́nà láti wà àlùjánnà gbàrà o. ẹ mi sọ pé mi fẹ́ wá bọ̀ dáàtì mi wọ́n máa ń sóògùn náà wọ́n tẹ̀ sọ pé oògùn yẹn ṣírùkù ni ìwọ̀n àbíkẹ́rì tẹ́fọ́ ní ṣírùkù tó ń lè mú ọ ṣírùkù ni. wọ́n ti dáadáa sí kẹtùkọ́ lálàáfíà bíi tí lọ́ba ń gbòògùn ọkọ ẹni tó lóun fún mi lóúnjẹ tuntun lọ́gbà ọlọ́mọdé lọ́gbà eléyìí bàbá rẹ ọ̀mùtí ni bí lọ gbá kíní kan wá ń kọ́ ẹlẹ́kẹ̀rú méjì kékeré ọlọ́mọdé bàbá rẹ alágbèrè ó ń zina ni olùlọ́bọ̀ ń pàṣẹ wò wá ọlọ́mọdé tó a máa wọn nǹkan tó jẹ́ pé kọ́tàkùtọ́ lọ kọ́tàkùtà nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àríwá rẹ̀ sẹ́nu ó ṣe fóbi rẹ̀ ṣé bí ọmọ náà ní máa di bàbá. ọmọ náà ní máa di ìyá ń jò wọn bí kálukú náà ní ìsìn àwọn ti di bàbá wọn tó ti ń pé bàbá arúgbó ẹlòmíì tó máa ṣàdúrà fọkọ ọlọ́jà rí pé ó máa kó òkè ádá bàbá náà ni báwo yẹn ṣe wà náà wọn bí kálukú wá sojú wọn kí ọmọ ajó àbí ẹ̀kọ́ ni tó torí di eléyìí àwa náà bàbá làwọn náà níjọ wọn bí ọ tí wọn náà bá jẹ pé ọba fẹ́ rí dáadáa lára ọmọ rẹ rí dáadáa sóbì rẹ o fẹ́ kọ máa tiẹ̀ náà rà lè jẹun náà wọ wà lè jẹun náà lára bàbá rẹ wà lè jẹun náà lára ìyá rẹ nítorí pé ọmọ yìí sábà tètè gbọ́n ọmọ yìí sábà tètè gbọ́n àfi tóbi bá kú tóbi bá kú tọ́gbọ́n òwúlò lọ́pọ̀lọpọ̀ máa gbọ́n wà láàyè gbogbo àwọn nǹkan tó yẹ kó o ti ṣe gbogbo àwọn nǹkan tó yẹ kó o ti lò àwọn ọ̀nà tó yẹ kó o ti tọ̀ yọkàn máa fi tipa làbá rẹ̀ kí máa tẹ̀ ṣe gan atẹ́mínà bá ti lọ bí fọ́tì wọ́n lọ bí fífì àwọn àti fẹ́ kú bá wọn àbí òye tọmọ bóyá bóyá bàbá àwọn nílò fọ́tì dè ọ̀pọ̀ àìmọye ní ìsìn ní bàbá rẹ̀ kú lójijì níyà rẹ̀ kú lójijì níjẹ̀ kábàámà ṣé wà lọ sàárè pé àdádì ah, ẹjọ́ ní bínú ni a ah, gbogbo tí mo fẹ́ ṣe ẹ̀ẹ́dẹ́ lè ṣe <laughs> káàbọ̀ òjò lè ṣe ṣé ọwọ́ rẹ̀ ló wá wà sọ́mu pé bàbá rẹ̀ wà láyé ó rí nǹkan kan ju pé bàbá burúkú bàbá jákujàku náà ni ẹlòmíì tó fẹ́ sọ̀rọ̀ pé ah, dáàdì mi i'm sorry to say àwọn ò dàbí àwọn dáàdì yòókù dáàdì mi ẹgbọ́rọ̀ kò dàbí dáàdì yòókù ló bí ọ kí ni dáàdì yòókù náà máa ṣe fọmà tó fi dáàdì ẹbó bí ọ ẹbó bí àwọn náà ni yọ̀nbó ń bàbá tiẹ̀ wá kù sí ọlọ́run dáwọ́ lẹ́ni tó yẹ pé ọjọ́ èèyàn títí dé kùn ni láti kùn dé sálẹ̀ òfìfò ni wọ́ ọ̀ tèmi kò dàbí yòókù kí ni dáàdì yòókù fi dáa tó dáàdì rẹ̀ torí ìdèrè ọ̀dọ̀ wa o tọba bá òbí rẹ láyé tó o rẹ kó fi wà ewu mbe bẹ o Abu Hurairah radiyallahu anhu ọgbẹ gbàwọrọ alátọ̀dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam ó sì jẹ gbàwá tó fẹsẹ̀ rìn lẹ̀ qala anabi sallallahu alayhi wa sallam ni yọ tẹ yọ tẹ. wọ́n máa sọ rọ́gìmà rọ́gìmà ànfò lédè lárúbá àmì pé yàn tẹ̀yìn yóò fà tẹ́tẹ́ dì yẹn ni pé ọlọ́run fi mú ẹ̀ gbolẹ̀ bí wọ́n bá fi mú gbolẹ̀ fún yàn èèyàn ti tẹ́ bí wọ́n bá fi mú ẹnìkan gbolẹ̀ máa fi mú ẹ̀ gbolẹ̀ sí ẹni Yorùbá náà máa fi mú ẹ̀ gbolẹ̀ sí wàá tẹ́ sí wàá tẹ́ wàá kábùkù so ọlọ́run ọba ó fi mú ẹ̀ gbolẹ̀ sí rọ́gì máa ànfò àfi máa gbolẹ̀ rọ́gì máa ànfò àfi máa gbolẹ̀ yọ tẹ́ yọ tẹ́ yọ lálẹ́ àti kò ní jámà kankan kọ́lu ya Rasulullahi mani lẹ́yìn tí anabi wílẹ̀ mẹ́ta táwa lẹ́ni náà tábùkù burúkú tọ́tọ́ba qala man adraka walidayhi indahu al-kibar aw ahadahuma ẹni tí jíjẹ́ dídàgbà dídògbò àwọn òbí rẹ̀ méjèèjì sójú rẹ̀ àbí dídàgbà dídògbò ọ̀kan nínú àwọn méjèèjì sójú rẹ̀. wọ́dàkàlẹ̀ náà tó ẹgbẹ́ síbẹ̀síbẹ̀ iná lọ́wọ́ á ah, òun tán ọ̀tẹ̀ nítorí pé àsìkò tí wọ́n ti dàgbà wọn bùkátà wà gidigidi gbaná ni wọ́n wá ń wù wọ́n dànù ó ní bí wọ́n máa ṣe léṣe kí wọ́n máa ṣe ó lè fi ti bàbá kan parẹ́ ó lè fi ti ìyá kan parẹ́ àwọn pe àbúrò rẹ ó pa àbúrò rẹ Bísọ́lá máa lọ bẹ dádì wò lẹ́ẹ̀kan láàrin o ẹ̀gbọ́rọ̀ tó Bísọ́lá tó wà tó máa bẹ dádì wò lẹ́ẹ̀kan láàrin tó bá dẹ̀ ti kú jáàmà. ẹ kúkú pọ́ìsìn wọn wọn ti tètè kú torí pé tọ́kàn lọ́dọ̀ sí ni kí wọ́n kú ikú wọn ló dùn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ náà dára ni wọ́n ti fojú sí nǹkan ní òbí wọn wọn àti fẹ́ ṣètọ́jú rẹ̀ kótó ó lè lọ́pọ̀lọpọ̀ mà nítorí pé òun kájá òbí rẹ̀ ló lè torí ẹ lẹsẹ rí gbé ọ̀pọ̀lọpọ̀ wọn á máa pè wọn ẹ ṣàkíyèsí àwọn òbí yín yẹ wọn á mójútó wọn wọn ń tọrọ ń sísì kẹ ẹ fi sàánú wọn wọn kọ ti fún sí ni wọn kàn máa sọ fáwọn èèyàn lábẹ́nu pé tí bàbá ti kú o ẹja mọ o bí bàbá bá ti kú o ẹja gbọ́ o tí màmá wọn bá kú nírú rọ̀lẹ́ yìí kíró agodi tí àkú lónìí tó tó lọ́la ilé ò ti kún gbogbo ibi táwọn ọmọ burúkú wọn àwọn ti dé wọn ò ṣètò ọmọ burúkú bàbá ò tí kú yìí ò tí kú ìtọ́jú kékeré tí ń bùkátà ẹ̀ ṣe fún ẹlòmíì ebi lọ pa kú wàláì nínú àwọn àgbàlagbà ebi gidi torí pé kò sẹ́ni tí ó fún lóúnjẹ tẹ̀bí ládùúgbò kan lu kan ni wọ́n tún gbá àwọn òṣìṣẹ́ rédíò lọ nígbà tí òórùn tí arúgbó tó wà ń lé rùn tí ò jẹ́ káwọn èèyàn rí mú bora ni wọ́n lọ pa àwọn òṣìṣẹ́ rédíò wá pé tọ̀ ẹ bá ní kégbe fáráyé wọ́n pe àwọn ọmọ òbí yìí títí títí wọn dáhùn ìyá sì ti dàgbà darúgbó débi fara rùn wọ́n retí pé kí yòókù káwọn wá sẹ́yìn kí wọ́n má sọ. So wọ́n máa pa màálùú wọ́n lọ́ọ́ pelére wọ́n máa lùlù sí wọn bàjẹ́ àwọn ọmọ òfò àwọn ọmọ àdánù níyà tí ọ̀rẹ́ ni tọ́jú rẹ̀ ti ń rùn láàyè tó ti dáa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò yá ni lẹ́nu àwọn náà ti dáhùn èpè nítorí pé ń gba àwọn pelére tí wọ́n náwó bíi ẹlẹ́dàá olúwa sọ pé eléré wa sọ pé ọmọ àṣẹ irú ẹfun ẹ o àmì sẹ́mi pé <laughs> ọmọ àṣẹ irú ẹfun ẹ ó lámì fàágùn bẹ̀rẹ̀ látòrí bẹ́ẹ̀ ṣe pa òbí yín tì bẹ̀rẹ̀ látòrí bí ti ṣe ń rún pa bẹ̀rẹ̀ látòrí bẹ́ẹ̀ ṣe tọ́jú ẹ̀ tó fi wá torí pẹ́ǹtún sẹ̀sìn lẹ́yìn ikú rẹ̀ ọmọ àṣẹ irú ẹfun ẹ̀ sì mọ̀gbà tó lọ́ máa gbàdúrà ó kúkú lè gbà lẹ́nu ṣètọ́ni náà àìmọ́ yìí ṣètò nínú ẹkúsọ àdúrà ọlọ́ngbà láti wá pé lórí òfò torí ẹlẹ́sìn ní pápá jùlọ yorùbá yìí àwọn pálá fún rọ́bà jẹ ìgbà tí ẹ̀tànjẹ́ àti rọ́ńbọ̀ wálé ayé àwùjọ yorùbá ń balú wọn bàjẹ́ wọ́n fẹ́ràn ọ̀rọ̀ burúkú wọ́n tún lè máa yan ọmọ tí ọba bá wọn dáwọ́ màálùú lòdì ọmọ àlè ni wọn bàbá ti sọ fún tó kú tẹ́lẹ̀ náà kọ́ ọmọ àlè lélẹ́yìn inú àwọn ọmọ wọn àbí kí bàbá ó ti ẹ̀jẹ̀ kọ́ ọmọ àlè kan bẹ́ẹ̀ nù àwọn ọmọ ìwọ gbọ̀ngbọ̀n bàbá ń wí tó dáwọ́ màálùú màálù òfò kí ló ṣe yorùbá sẹ́yìn pé ẹ nígbà kankan bẹ́ẹ̀ jọ ẹsẹ̀ lọ àkóbá tún ní fókù níta ẹ̀rí tí wọ́n ṣe ni wọ́n ìtọ́jú àwọn àgbàlagbà tiwọn wọ́n ìtọ́jú wọn rárárárá kọ́dà àwọn tó máa sọ wọn ní tìjú bí bàbá bá kú ni pé á sì náwó rẹ̀ papọ̀ ẹni wọ́n sọ pé gbà bàbá kú yọ̀ ọ̀dà kọ̀ gbówó lọ́wọ́ ó kè gbà lọ́dà tówó bá ń bẹ lọ́wọ́ rẹ̀ nìkan náwó bíi ẹlẹ́dà ọ̀kan sòkú ìyá rẹ̀ àbí bàbá rẹ̀ nílùú kan wọ́n pa màálù títí títí títí tí wọ́n sì kó màálù lọlé láàyè pàtó tó ti tó èyí tó bùkátà wọn ti pàtó ẹni tó bá fẹ́ mú màálù mi kó mú láàyè torí àwọn tó tún fẹ́ràn rẹ̀ àwọn náà tún mú màálù wá rí nítorí gbàgbẹ́jẹ́wọ̀ ẹmú ni ẹ̀ ẹ kú oríire tẹ ẹrẹ́yìn ìyá a'udhu billahi minash shaitani rajim torí kí ni wọn náà ń ṣe lẹ́mí ọmọ mi ò rí rè pé o yóò sọ pé etí mo fẹ́ ṣe fáwọn òbí mi ah mo fẹ́ kí wọ́n jayé gan mo fẹ́ kí wọ́n gbádùn kò tó yẹ bá ti dé ni ah, ah, láti kékeré ni kò ti já mà wọ́n ní tí màtí ọba da sàlátà ló di ẹ̀ka dà ìní ìsìn ráńpẹ́ ráńpẹ́ ráńpẹ́ tó ní máa tọ́jú wọn ọ̀ màbó ní lówó rọ́tọ̀ ńlá làá má pa àwọn òbí rẹ tì fún yá má sọ òbí rẹ dẹni tí wọn lọ máa ṣagbe fún wọn àwọn amẹsíláṣí tó bàbá kan wà nílé mẹbí pa àwọn ọmọ rẹ sì ní lọ́wọ́ níbi tí wọn wà kí wọn lè láàrin owó náà kò nítumọ̀ kankan torí ẹ kí wọn láǹfààní kó ń dárò òbí rẹ lẹ́yìn ikú rẹ kí láǹfààní kó ń náwó kí láǹfààní wẹjẹ wẹ mú òfò gbàtí bàbá yìí màmá yìí wà láàyè kó o ṣe nǹkan kan fún wọn láti tọ́jú wọn kí láǹfààní rẹ̀ wàláì tó bá yẹ kọ́lọ̀ ló tún ní kó máa sòkú òfò yóò bó ní ṣe síbẹ̀ yìí náà rí gbogbo ntọ́lọ̀ ní kásẹ̀ owó yóò bá ṣe àfi kárí mi tá máa ṣe sọ̀láàtì kárí mi tá máa lọ hajj kárí mi torí ẹ̀ tó bá yẹ kọ́lọ̀ ló ní ẹ máa pa màálù kó kú o òkú kọ̀ọ̀kan oṣù gbọ́dọ̀ títí màálù kọ̀ọ̀kan pẹ̀lú ògbọ́lọ̀ ìjọba pa ògúnfe ní òtún lọ wá Yorùbá lẹ́wọ̀n síbẹ̀ rákì kọ́ni dì yóò yorùbá ọlá ní abimọ ẹbí sọ pé àgbò méjìlá pàkọkùnrin ọkùnrin la bí bẹ́ẹ̀ ni èmi kọ́ ọmọ sọ ànábì ni ọ̀dà ṣé ìyá lè pa ògúnfe kí ló dé tó fi tó ẹ lọ́wọ́ pé lágbára kan kọ́ tó bá pè lágbára kan àmẹ́wá wo bàbá tágbára rẹ̀ tó gùn fún wọ́n tún wá lọ sọ bígì bíi kírètì mẹ́ẹ̀ẹ́dógún wọ́n sọ kalẹ̀ kápẹ́ one one thousand ni mẹ́ẹ̀ẹ́dógún sọ́ra gbòmí àbí ọ̀rà gbòmí ọ̀rọ̀ àgùntàn torí pé wẹ́jẹ̀wẹ́ mú iná sáà ni yóò bá àjọyọ̀ àjọyọ̀ àjọyọ̀ lẹ́bù tó ìtọ́lọ̀ ní kí wọ́n ṣeun kì í jà lọ́dọ̀ tiwa bíi àkìlá yóò wù ẹ mẹ́jọ ṣe tèmi wúrúwúrú àbẹ́ ẹ̀kọ́ ni níjọ́ ẹ̀yẹ máa jẹ nkólé gbogbo rubbish so gbogbo nǹkan tí ọjà máa ń ká káw ni Yorùbá máa ká ẹ̀sìn kí ni wọ́n fẹ́ fi ṣe kí ni ọlọ́ọ̀bà bó abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ torí di eléyìí báyìí o ò ti wá ní jẹni àbùkù o ò ti ní jẹni ẹ̀jẹ̀ ní bàbá màmá tó bí ọ̀tá yìí náà ọ̀tọ́jú wọn ò wò wọ́n sẹ́ẹ̀kan màmá mi bàbá mi wọ́n ti gbó débi pé wọ́n ń bùkátà kan máa gbé wọn sóòrùn nítorí pé tí wọ́n bá gbé wọn sóòrùn ìní ara wọn ni wọ́n máa charge torí bí bátìrì náà ní bẹ lára èèyàn so ẹ̀rí pé tá a bá bímọ kéékèèké títí tó ń bẹ ìdàgbàdéjì kan ó k'ama ká máa gbọ́ máa bá ti yọ níbi aago méje ààbọ̀ sí mẹjọ sí mẹsàn án ó k'ama ká máa gbọ́ máa torí ara rẹ̀ làwọn arúgbó tó tarúgbó bá ti dàgbà débi kan náà ń bùkà tàkẹ́ lọ ṣáàjì ẹ̀ bàbá màmá mi ò tó ṣe bẹ́ẹ̀ fún so ṣùgbọ́n bàbá kan sínú ṣe ibẹ̀ náà ni ọ wà àbí àti páyé náà àti páyé kò sátẹ́kùn tó dáa kò sí pé ń rọrùn kò sóúnjẹ kankan tó bàbá yẹn wà á máa di títì. A'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba kò máa rí o kò sì síbẹ̀ ṣe lè rí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tàn jẹ orí ara yín lẹ́tàn jẹ ẹni fẹ́ wà àlùjànnà ọ̀nà àlùjànnà ni bàbá màmá rẹ̀ gbìyànjú láti ṣètọ́jú wọn gbìyànjú láti pẹ̀lú wọn má dá wọn dára wọn nítorí pé kò ní ìdíkóbi kankan ṣẹ̀ṣẹ̀ sí pé wọ́n lọ àyè nítorí wọn náà ń ṣe náà lọ gbà nítorí ń ṣe náà lọ gbà sọ àwọn òbí wa wọn bùkátà sórí èkú tó tó lè fẹ́ bú òbí rẹ wọ́n lọ́wọ́ lára rẹ àtàdìbò lásán ètò ìdọ̀tí lára yìí pààrọ̀ rẹ̀.

ama lágbára ama lágbára ama lágbára alágbára débi tọ́lọ̀ ń kọ́ páàní dé abo abẹ́rẹ́ sí ní ṣiṣẹ́ látòdìjẹ́ kátùmálẹ̀ kátùmálẹ̀ kátùmálẹ̀ ọ̀rọ̀ gángba mi ò di sọ ma irin ò ní rìnrìn ma oúnjẹ ò ní rí jẹ ma tẹ́másì fẹ́ dán òwú dáadáa fún ọbọ̀ fẹ́ràn sí inú àwò kése kó yí o gbogbo eyín tó wà lẹ́nu rẹ ti di ke tí ò ti sẹ́ má bó ṣe yẹ irú rẹ náà ní sàwọn àgbàlagbà nìyí. ṣàánú obi rẹ kí wọn náà lè rọmọ tí ó ṣàánú rẹ sánà àti wàlìjánà gbára wọn nítorí kí wọn náà lè bá jẹ pé àwọn ọmọ ti fi dáadáa lélẹ̀ nínú mọ̀lẹ́bí rẹ̀ àwọn ọmọ máa gbà táwọn ọmọ bá rí bẹ́ẹ̀ ṣe sáwọn òbí pàápàá táwọn ọmọ yín náà bá láǹfààní àti mọ̀bí yín tí wọ́n sì rí bẹ́ẹ̀ ṣe dáadáa sáwọn òbí yín ẹ gbà pé ìdílé yín ti dìbò ètò dà àwọn ọmọ náà bẹ̀rẹ̀ sí kódà nǹkan tẹ̀yìn ń ṣe sí bàbá yín látọjú ayé wọn tẹ̀tún yé ṣe ń dáadáa kí ládàá rẹ ọlọ́mọ bá òbí yín lẹ́yìn kú wọn kẹ́yìn ó tó kú lọ mọ́ ti máa ṣe fún yín ọ̀pọ̀lọpọ̀ ọrù rẹ ti ṣẹlẹ̀ láyé nì bẹ́ẹ̀ náà láì dá máa gbá ìdá ló ṣe sóbì rẹ ìdá náà ló ṣe tí wọ́n tán fi kú ọ̀pọ̀lọpọ̀ ìwọ náà máa gbà lọ́dọ̀ ọmọ rẹ kò ní ìdípẹ́ nìkan sọ fún pé bàbá yín o màmá yín o kò ní ọlọ́run ẹlẹ́dàá wa náà ni ó mọ ẹni tó ṣe tiẹ̀ náà fún ọ wá ètò wa burú ni kókò ní tán láyé yìí ó tún ṣe pa amájídé ọ̀gbìn dàgbé àná kúrò ẹ̀kọ́ náà ọba ẹlẹ́dàá kó sànù wa ibi dá dùn sí ni lónìí subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. sọ fún ọmọ ẹ̀kún ti kọ̀ lọ́mọ tó wá kú pé yẹ́ àwọn lè máa ṣe dúrà fún mi. alhamdulilayi wọn bẹ nù sí sí àwọn èèyàn láwùjọ yorùbá wọn sọ fún àwọn ọkọ ọmọ ọlọmọ òkò yẹ kó bí ọsọrù rẹ ìsọkúsọ ni nítorí pé ẹ bá lẹ kọ lọmọ ẹ̀yin lẹ sira yín ẹdùnra yín lẹtọ pé tọmọ yẹn bá jẹ pé ó kú lójú yín ẹlòmíì ni ó yà jogún rẹ o. ẹ̀yìn ní jogún so àmọ́ tẹ́yìn bá kú tí ọba ti kọ̀yìn ní bàbá kò ní màmá yóò jogún yín torí rẹ̀ táwọn bá láwọn kọ́ ọ lọ́mọ ìwọ ní bàbá níyà tí wọn bá wá kú ìgbà tí wò ó ti kọ̀ wọ́n bàbá tó kọ̀ wọ́n níyà ó tún lè má tọrọ àforíjì fún wọn náà téèyàn bá ti wá sọrú rẹ̀ rí kó nǹkan ọmọ lọ́mọ látúnṣe wà bí o ọ wà ń tọrọ àforíjì lọdọ ọlọ yóò sì fi yí ọmọ pọmọ ni ló ń ṣe ń gbà yẹn tọmọ bá ṣe síyàn lọ́nà àti pé papọ̀ agan tí náà ṣe ń gbà dùn mí gan má tún ṣe rú so èèyàn lè kó ń tọrọ àforíjì wọ́n ní pé aláwọ̀ kan wọ́n ní pé lọ́mí àwọn pé kírísítẹ̀nì wọn wọ́n ní pé dọ́ọ̀ làwọn lè máa ṣe fún wọn àti pé táwọn bá fẹ́ fún wọn ní ewu àti dájú pé ṣé kẹ̀kẹ́ àwọn máa fún wọn ní àti ẹni tí màmá rẹ̀ ṣe mùsùlùmí wọn nírò àdúrà ò làwọn máa ṣe fún wọn ẹ máa ṣàdúrà kọ́lọ̀ fún wọn mọ̀nà ni kọ́lọ̀ ní wọ́n gba Islam tó kí bá gba Islam àdúrà kọ́lọ̀ ní wọ́n gba Islam ah dáadáa tó pọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ ni tọ́lọ́n bá tún fẹ́ sànù yìí ó nìkan gba islam yẹn pé bá a ṣe máa rí ẹlòmíì ọ̀sẹ̀ gba islam kọ̀pẹ́ ni màmá rẹ̀ nìkan ló sì kù láyé ó sì pe màmá màmá náà gba islam lẹ́yìn bíi oṣù mélòó oríire láyé. wọ́n á ní táwọn bá fẹ́ fún màmá bàbá lówó ṣé tó wọ́n fún wọn dọ̀gba rárá o yẹ bí àdìsá nàbì sallallahu alaihi wasallam tó a ti kàkàkà nínú túrà yìí ó ní kí wọ́n ṣe dáadáa sí ìyá yín lẹ́ẹ̀mẹ́ta kó tó wá kan bàbá lórí ẹ̀kẹ́ rẹ̀ wọ́n túmọ̀ sí pé orí tá a máa ṣe dáadáa tá a máa ṣe fún ìyá yọ pọ̀ ju ti bàbá lọ tá a bá wá ṣe tó bá dọ́gba náà kò túmọ̀ sí pé àṣẹ lọ́run ṣùgbọ́n àṣẹ dà àṣẹ dà kò sí nídìí ká sọ fún màmá yín pé fún bàbá yín yé báyìí kò nídìí ká sọ fún bàbá pé fún ìyá yín yé báyìí náà. ìlànà tó jọ wọn sọ pé táwọn bá fún bàbá wọn lówó pé mọ́mí àtúmọ̀ yìí sì ti pé owó yẹn àwọn òfìjọ náà náà pé iṣẹ́ àwọn alẹ́ máa. kò sí tọkàn wọ kò sí tọkàn kò sí tọkàn. ìgbà tí bàbá bá ń wòran tí ìyá bá fi gbowó máa lọ́wọ́ òun lọ́mọ kọ̀ọ̀kan wọ ọ̀rọ̀ bàbá mọ̀mọ́ lélẹ́yìn.